àná o ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo ẹ̀yin lànà o ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo. Hey. kí gbogbo ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ èyè láti ẹ̀ka iléeṣẹ́ ìránṣẹ́ ti BNAA ti áfíríkà níbikíbi tí ẹgbẹ́ wà tí ẹ ti gbé ń gbọ́ mi lọ́mọdé àti lágbà lọ́kùnrin àti lóbìnrin mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún etí ìgbọ́yín fún wa nígbà gbogbo lónìí ní agbára ọlọ́run a ó máa bá ara wa sọ̀rọ̀ ọlọ́run lórí fún bí ọ̀sẹ̀ mẹ́ta àfún bí ọ̀sẹ̀ mẹ́rin lórí àkòrí tí mo pè ní ìpadàbọ̀sípò si nípa tẹ̀mí ìpadàbọ̀sípò nípa tẹ̀mí tí àwọn eléyìnbó ń pè ní spiritual rebound kí n tó máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ òní màá fẹ́ rọ̀ wá wípé ẹ jẹ́ ká tẹríba fún àdúrà bàbá wa àti ọlọ́run wa a dúpẹ́ fún ìjẹ́ olódodo yín àti ìwà láàyè yín fún ayé wa a dúpẹ́ fún gbogbo iṣẹ́ ìyanu yín nínú ayé wa a dúpẹ́ fún ààyè mìíràn tí ẹ fi gbà wá láti sọ̀rọ̀ àti láti gbọ́ ọ̀rọ̀ yín mo gbàdúrà wípé kẹ́ ẹ lò mí kẹ́ ẹ gbẹ́nu mi sọ̀rọ̀ láti bá gbogbo àìní ayé kankan pàdé àti ní ìpàdé iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí wípé kí orúkọ yín kú di àyìn lógo ní orúkọ ńlá Jésù Kristi olúwa wa àmín ẹ̀yin ará mi níbikíbi tí ẹ wà tí a bá ń sọ nípa ìpadàbọ̀sípò nípa ti ẹ̀mí èyí tí a pè ní spiritual rebound à ń sọ nípa ìgbé ayé èyí tó ń padàbọ̀ sípò lẹ́yìn àwọn ìgbé ayé ìjákulẹ̀ a lè rí àpẹẹrẹ eléyìí tá bá ṣàkíyèsí eré tí a ń pè ní eré pápá tí a ń pè ní ẹ ní bọ́ọ̀lù aláwọ̀n èyí tí a ń pè ní basketball a rí pé ìpadàbọ̀sípò ó jẹ́ pàtàkì nínú irú eré eré yìí ìdí ẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn tó ń gbá bọ́ọ̀lù yìí wọ́n máa sọ ìfojúsùn bọ́ọ̀lù wọn wọ́n máa sọ sí ẹ̀yìn apẹ̀rẹ̀ eléyìí tó yẹ pé báyé ṣe rí gangan náà nìyẹn a lè fi wé ayé tá wà yìí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń sọ àwọn ìfojúsùn wa sí ẹ̀yìn apẹ̀rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ìdí tó jẹ́ pé ó ṣọ̀tọ̀ọ̀tọ̀ ohun tí mò ń sọ ni wípé tí ìwọ olùgbọ́ mi yìí tí o bá ti sọ bọ́ọ̀lù tiẹ̀ sẹ́yìn àwọn ní ìgbà fún bóyá ní ìgbà tí o ti wà nínú ayé yìí mo fẹ́ mo fẹ́ fi dá ọ lójú pé láìpẹ́ ó ṣeé ṣe kí eléyìí ṣẹlẹ̀ sí ọ àti nígbà tí eléyìí bá ṣẹlẹ̀ o nílò àti padà bọ̀ sípò nípa tẹ̀mí kò sì bọ́ sínú eré ìje náà padà ohun tí mo sọ ni wípé ní nínú àwọn ẹ̀kọ́ tí a ó máa kọ́ yìí a ó máa rí bí èèyàn bíi Jósẹ́fù látinú Bíbélì àbí Dáfídì àbí Jónà àti Pétérù bí wọ́n ti ṣe ṣe eléyìí àti pé mo gbàgbọ́ pé ìwọ tí ò ń gbọ́ mi yìí ìwọ náà o lè ní ìpadàbọ̀sípò ẹ̀yin ará mi Ọlọ́run ṣe ìlérí nínú ìwé Hébérù orí kẹtàlá ẹsẹ̀ ìkarùn-ún wípé ó lè mi kì yóò fi ọ́ sílẹ̀ bẹ́ẹ̀ ni èmi kì yóò kọ̀ ọ́ sílẹ̀ ẹ̀yin ará mi lábẹ́ àkòrí ńlá èyí tí mo pè ní ìpadàbọ̀sípò tẹ̀mí yìí ni màá máa sọ̀rọ̀ lórí àkòrí kékeré èyí tí ó wípé èyí tó túmọ̀ sí pé ìbẹ̀rẹ̀ èyí tí kò dán mọ́rán ìbẹ̀rẹ̀ èyí tí kò dán mọ́rán rough start ẹ jọ̀wọ́ mo fẹ́ kí a ṣí bíbélì wa sínú ìwé Genesis orí kẹtàdínlógójì ìwé Genesis orí kẹtàdínlógójì a máa kà láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkọkànlá Jákọ́bù sì jókòó ní ilẹ̀ tí bàbá rẹ̀ ti ṣe àtìpó àní ilẹ̀ Kénáánì wọ̀nyí ni ìran Jákọ́bù nígbà tí Joseph di ẹni ọdún mẹ́tàdínlógún ó ń ṣọ́ agbo àgùntàn pẹ̀lú àwọn arákùnrin rẹ̀ ọmọdé náà sì wà pẹ̀lú àwọn ọmọ bilha àti pẹ̀lú àwọn ọmọ silfa àwọn aya bàbá rẹ̀ Joseph sì mú ìrìn búburú wọn wáìrò fún bàbá wọn Israẹli sì fẹ́ Joseph ju gbogbo àwọn ọmọ rẹ̀ lọ nítorí tí ń ṣe ọmọ ọjọ́ ogbó rẹ̀ ó sì dá ẹ̀wù aláràbarà aṣọ fún un nígbà tí àwọn arákùnrin rẹ̀ sì rí i pé bàbá wọn fẹ́ ẹ ju gbogbo àwọn arákùnrin rẹ̀ lọ wọ́n sì kórìíra rẹ̀ wọn kò sì lè sọ̀rọ̀ sí ilé àlàáfíà Joseph sì lá àlá kan ó sì rọ fún àwọn arákùnrin rẹ̀ wọ́n sì wọ́n sì tún kórìíra rẹ̀ sí i ó sì wí fún wọn pé mo bẹ̀ yín ẹ tí mo lá ṣáà wò ó àwa ń yí ìtí lé oko sì wò ó ìtí mi dìde dúró ó sì dúró ṣanṣan ṣanṣan ó sì ó sì sì wò ó ìtí yín yíká ìtí yín dìde dúró yíká wọ́n sì ń tẹríba fún ìtí mi àwọn arákùnrin rẹ̀ sì wí fún un pé ìwọ wàá jọba lórí wa bí tàbí ìwọ wàá ṣe olórí wa nítòótọ́ wọ́n sì kórìíra rẹ̀ sí i nítorí àlá rẹ̀ àti nítorí ọ̀rọ̀ rẹ̀ ó sì tún láàlá mìíràn ó sì rọ fún àwọn arákùnrin rẹ̀ ó wí pé ṣáwo mo tún láàlá kan sí i sì wò oòrùn àti òṣùpá àti ìràwọ̀ mọ́kànlá ń forí balẹ̀ fún mi ó sì rọ fún bàbá rẹ̀ àti fún àwọn arákùnrin rẹ̀ bàbá rẹ̀ sì bá wí ó sì wí fún un pé àlá ni ìwọ èmi àti ìyá rẹ àti àwọn arákùnrin rẹ yóò ha wá ní tòótọ́ láti foríbalẹ̀ fún ọ bí ẹsẹ̀ ìkọkànlá tí ó gbẹ̀yìn àwọn arákùnrin rẹ sì ṣe ìlara rẹ̀ ṣùgbọ́n bàbá rẹ̀ pa ọ̀rọ̀ náà mọ́ ní ọkàn rẹ̀ ẹ̀kẹ́ hallelujah ibi tí ohun tí mo fẹ́ kí a mọ̀ ní wípé ìwọ olùgbọ́ mi tí ìwọ kò bá tí ì ní ohun tí à ń pè ní ìwó palẹ̀ tí a ò bá tíì ní ìjákulẹ̀ ní àkókò tó wà yìí láìpẹ́ mo mọ̀ pé ó ṣeé ṣe kí ó ṣẹlẹ̀ sí ọ ní ìwọ̀n ìgbà tí o bá ṣe wà láyé nígbà ìgbà tí mo bá ṣe wà láyé ohun tí mo sọ ni wípé bóyá ìwọ ẹni tí a máa wó palẹ̀ ní o àbí ìwọ ni ẹni tó máa wó ènìyàn palẹ̀ ayé tí a wà yìí ó ní ọ̀nà kan àbí òmíràn tó jẹ́ wípé ó máa fi ń yí kàn wá nírú àwọn oríṣiríṣi ìgbé ayé èyí tó jẹ́ pé ó kún fún ìjákulẹ̀ ohun tí mò ń sọ ni wípé ó túmọ̀ sí wípé ìwọ tí ò ń gbọ́ mi yìí o ní láti kọ́ ẹ̀kọ́ bí a ti ṣe ń padà bá ṣe ṣe ń ní ìpadàbọ̀ sípò nípa ti ẹ̀mí ìpadàbọ̀ sípò nípa ti ẹ̀mí ó túmọ̀ sí pé oore ọ̀fẹ́ tàbí agbára kan láti kúrò nínú ìgbé ayé bíi eré eré bọ́ọ̀lù alápẹ̀rẹ̀ ti gbé pé a nílò láti mọ bí a ti ṣe ń padà bọ̀ sínú eré ìje náà ibi tí a máa dúró dé dúró nìyí ní àkókò tí a wà yìí tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ yìí ṣùgbọ́n mi ò ní ṣàì lọ kí n tó máa lọ màá fẹ́ kí ìwọ tí ò ń gbọ́ mi yìí bóyá o kò tí ì di ọmọ ọlọ́run mo fẹ́ kó mọ̀ wípé ó láti di ọmọ ọlọ́run ó láti di àtúnbí tí o kò bá tí ì fi ayé ẹ̀ fún jésù mo fẹ́ kó mọ̀ wípé ẹnìkan wà tó jẹ́ pé ó fẹ́ràn ẹ ẹni tó jẹ́ pé ó kú fún ẹ lórí igi àgbélébó àti ní ọjọ́ kẹta ó jíǹde kúrò ní ipò òkú àti pé nítorí ẹ ló sì ń rán ọ̀rọ̀ yìí ní wákàtí yìí torí pé ó fẹ́ kó di àtúnbí ó fẹ́ kó di ọmọ ọlọ́run ohun tí mò ń sọ ni wípé tó bá fẹ́ di ọmọ ọlọ́run ó di dandan fún ẹ láti gbàgbọ́ pẹ̀lú ọkàn rẹ pẹ̀lú gbogbo àyà rẹ àti pé kó fẹnu ẹ jẹ́wọ́ wípé jésù kristi ní tòótọ́ ó kú ó sì jíǹde ní ọjọ́ kẹta nítorí títì ẹ láti lè fún ẹ ní ìyè ohun tí mò ń sọ ni wípé tí o bá ṣe tán láti lè di ọmọ ọlọ́run tó ń fẹ́ di àtúnbí tó fẹ́ kúrò tó fẹ́ tó fẹ́ kúrò nínú ọ̀run èrò tó ń lọ sínú ọ̀run àpáàdé tó fẹ́ di èrò àwọn ọmọ ìjọba ọlọ́run mo fẹ́ kó o sọ̀rọ̀ yìí pẹ̀lú mi wípé jésù kristi lónìí yìí mo ti gbọ́ ọ̀rọ̀ yín wípé ẹ fẹ́ràn mi mo sì mọ̀ wípé mi ò lè ran ara mi lọ́wọ́ mo mọ̀ wípé mi ò lè gba ara mi là mo sì gbàgbọ́ wípé nítòótọ́ ẹ kú fún mi lórí igi àgbélébù àti wípé ní ọjọ́ kẹta ẹ jíǹde kúrò ní ipò òkú nítorí mi nítorí èyí mo gbàgbọ́ pẹ̀lú ọkàn mi mo sì fẹnu mi jẹ́wọ́ ní wípé kẹ́ máa bọ̀ ayé mi kẹ́ di olúwa àti olùgbàlà mi olúwa ẹ kọ orúkọ mi sínú ìwé yìí mo dúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run mo dúpẹ́ torí pé mo ti di ọmọ ọlọ́run mo dúpẹ́ torí pé mo ti di àtúnbí ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run ní orúkọ jésù kristi olúwa wa àmín tó bá ti ṣe eléyìí pẹ̀lú mi tó ti sọ̀rọ̀ yìí pẹ̀lú ìgbàgbọ́ mo fẹ́ gbà níyànjú wípé darapọ̀ pẹ̀lú àwọn ọlọ́run níbikíbi tí wọ́n ti ń ní ìpéjọpọ̀ tí wọ́n ti ń gbàdúrà tí wọ́n ti ń kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí o bá ń fẹ́ ìmọ̀ràn àbí o ń fẹ́ ìgbaniníyànjú àbí àdúrà mo fẹ́ kó pe mi sí mo fẹ́ kó pè mí sí orí aago plus two three three two four six eight four six seven seven four plus two three three two four six eight four six seven seven four um, tàbí kí o kọ̀wé sí kó kọ̀wé sí mi lórí email account mi èyí tí mo pè ní joseph eniowo at yahoo dot com joseph eniowo at yahoo dot com joseph olùṣọ́ àgùntàn joseph eniowo òkè wípé òkú rire á tún máa pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ kún fún àjọ ó dàbọ̀. àtọ̀pín ọ̀ngọ̀gọ̀ olúwa ẹ̀yìn làánà. ṣe kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe bàbá. bàbá. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe. ilẹ̀ ò lè ṣe o. Oh. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe. ọba tó dá àtọ̀run. ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run ilẹ̀ ò lè ṣe. pépélé fún ọkọ.